èèyàn èèyàn bó o bá dákẹ́ bó o sọ̀rọ̀ wọn á lọ ṣónú ó tún gbọ́ ohun tó wí ló bá tún sọ̀rọ̀ wọn á lẹ́jọ́ rẹ ti pọ̀ jù bó o bá tún wá ṣẹnu rẹ ń kẹ́ṣẹ́ wọ́n tún mọ rojọ́ rẹ kiri tó nígbéraga ẹ̀dá ní ẹ dákun kí la wá pọ̀n láyé báyìí ṣe bẹ́yìn náà lẹ́nu ayé gún ẹtú láyé ògún mọ́ abẹ tá a fi fárí igun tá a fi yọ gẹ̀gẹ̀ fákàlà etí ṣe tó dórí àti òrò tẹ́ ẹ lábẹ́ òun mọ́ bẹ́ẹ̀ bá sọ fún yàn pé kó má ṣe nǹkan ẹ tún lọ ń rojọ́ rẹ̀ káàkiri pé lágbájá ṣe nǹkan báyìí ṣe bẹ́yìn náà lẹ sọ fún ẹ ṣe wá rí báyìí dákun bó bá jẹ́ pé wà rẹ lélẹ́ ìlọjá wò. mọ́tà yantahi ansẹ́yé in mana atabi ìrà làmìyàkùn mìnìhù àníyí tánà dùmọ̀. bó bá tilẹ̀ jẹ́ pé irú nǹkan tó ń ṣe lélẹ́ yìí bó bá wíru ń bí ó lọ wí pẹ̀tẹ̀ lọ́hùn dákun lọ jáwọ́ o nítorí pé bó bá kọ̀ tó jáwọ́ ẹ̀sìn rẹ̀ ó pọ̀ kódà ó padà tọrọ kú fúra rẹ̀.